lásìkò tí wọ́n ń ṣèbúra fáwọn ọmọ ẹgbẹ́ òkùnkùn méjìléláàádọ́ta yìí lọ́wọ́ tẹ̀ wọ́n lógún iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn ti fọwọ́ òfin mú àwọn ọmọ ẹgbẹ́ òkùnkùn àlóra bíi méjìléláàádọ́ta kan lásìkò tí wọ́n fẹ́ ṣètò ìbúra fún wọn ní òtẹ́ẹ̀lì ìgbàlódé kan tí wọ́n ń pè ní Simco International Hotel tó wà lágbègbè ìyànà Abíọ́dún nílùú Ifọ̀ níjọba ìbílẹ̀ Ifọ̀ nípínlẹ̀ Ògùn láìpẹ́ yìí aláròye gbọ́ pé àìpẹ́ yìí ni àwọn ọmọ ẹgbẹ́ òkùnkùn àlórà ọ̀hún kóra wọn jọ sínú òtẹ́ẹ̀lì náà tí wọ́n fẹ́ ṣe ìbúra fáwọn ọmọ ẹgbẹ́ tuntun tí wọ́n ṣẹ̀ṣẹ̀ fẹ́ gbà wọlé ẹnu ìpalẹ̀mọ́ ọ̀hún ni wọ́n wà táwọn àkànṣe ikọ̀ ọlọ́pàá kan tí wọ́n ń pè ní SWAT tí agbègbè Ifọ̀ fi lọ kojú wọn tí wọ́n sì fọwọ́ òfin mú àwọn bíi méjìléláàádọ́ta lára wọn nígbà táwọn kan sá lọ nínú wọn bámúbámú lára àwọn tí wọ́n gbámú ni ọ̀gbẹ́ni àdìgún ayọ̀mídé àti ọ̀gbẹ́ni ọbánlá àbáyọ̀mí tí wọ́n jẹ́ olórí àti igbákejì olórí ẹgbẹ́ òkùnkùn ọ̀hún àtàwọn ọmọ ẹgbẹ́ bíi àádọ́ta alūkkóró fún iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn SP ọmọlá òdútọ́lá tó fìdí ìṣẹ̀lẹ̀ ọ̀hún múlẹ̀ fáwọn oníròyìn lọ́jọ́ ẹtì Friday ọjọ́ kejì oṣù kejì ọdún 2024 yìí ní olú iléeṣẹ́ wọn tó wà ní eléwéran lábẹ́òkúta sọ pé òwú yẹ kan ló wá ta àwọn lólobó nípa ìbúra táwọn ọmọ ẹgbẹ́ òkùnkùn ọ̀hún fẹ́ ṣe táwọn sì lọ síbẹ̀ ní kíákíá ó ní lójú ẹsẹ̀ tá a ti gbọ́ nípa ìṣẹ̀lẹ̀ ọ̀hún láti sáré lọ fọwọ́ òfin mú wọn gbàlàtà dé ẹnu géètì òtẹ́ẹ̀lì ọ̀hún ni àwọn ọmọ ẹgbẹ́ òkùnkùn yìí ti fẹ́ ti géètì òtẹ́ẹ̀lì ọ̀hún pamọ́ àwọn agbófinró tó lọ síbẹ̀ ṣùgbọ́n wọ́n já géètì náà gbà mọ́ wọn lọ́wọ́ wọ́n sì kápá wọn pátápátá inú òtẹ́ẹ̀lì ọ̀hún ni wọ́n ká àwọn kan mọ́ tí wọ́n sì kó gbogbo wọn pátá ṣùgbọ́n àwọn kan sá lọ o. alūkkóró fi kún un pé obìnrin wà lára àwọn ẹni tí àwọn gbá mú báyìí lára àwọn ẹrù òfin tí wọ́n sì bá lọ́wọ́ wọn ní abẹfẹ́lẹ́ fóònù mọ́tò ayọ́kẹ́lẹ́ aṣọ péńpé tí wọ́n kọrúkọ ẹgbẹ́ wọn sí lára ó ní gbogbo àwọn tọ́wọ́ ni àwọn ti fojú wọn balẹ̀ ẹjọ́ kí wọ́n lè jìyà ẹ̀ṣẹ̀ tí wọ́n ṣe yìí lábẹ́ òfin. Adéwálé Adéoyè ló ṣàkójọpọ̀ ìròyìn ọ̀hún fún Aláròyé online television.